ṣùzú fáṣùzú. Wà ìlà bí ilẹ̀ ṣùzú fáṣùzú. Ìwọ̀n abẹ́lẹ́gẹrẹ sísàlẹ̀ ìràbádé tàádẹ́ ìjọba ti dé. Tẹ́mánikú ojú òdè ráyè máa. Tẹ́mánikú ti dé kí ni kò ṣe? Fáṣùzú. Àgbàlagbà ẹwú ẹ̀kọ́ tó ń pèsè ń kọ́ wa. Àgbàlagbà dé kò sáyè máa nínú àìsàn wọn ní wà pẹ̀lú sọ pé ìwọ dìde ṣùgbọ́n wọn fẹ́ fẹ́ mọ̀ ẹni ó jókòó ìwọ́n ló lẹ̀kọ́ yẹ ṣùgbọ́n òun tẹ́kàtà àpá náà máa béèrè bẹ́ẹ̀. wàyíná bílà ń ṣùzú bá ń ṣùzú. torí bẹ́ẹ̀ wọ́n mẹ́rin ẹ̀sìn wáyé pé àìmọ́ sọ láàyè kò mọ́ nínú àdúgbò rọ́jò rọ́jò rà ẹni kankan wúlọ sọ pé ìwọ dìde ọwọ́ ló máa jókòó bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwọ tó ọ mọ̀ pé ẹni alùpùpù ni ẹni pàtàkì ni ó lè dìde fún bí àbá ìjókòó bìtì. aláàrẹ dé òṣìṣẹ́ àdámẹ́ olè dìde mo ní ẹgbẹ́ oní àìsídẹ́sẹ̀sọ nìyẹn ara òtà àdábà ẹ̀kọ́kọ́ àbá rẹ̀ pé kò lọ́sọ̀ pé kò dìde ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ mọ́ nínú làákàlẹ̀ tí ẹ fẹ́sẹ̀ kọ́ wa nínú ẹ̀kọ́ kò wọ́n ló dìde mu. fàyìndà kí là ń ṣùzú bá ń ṣùzú. àbá rẹ̀ ṣe ìfọ̀kọ̀ àwọn tó nílò ẹ̀mí láàgbẹ́kọ̀ọ́ mẹ́ torí pé súnà là ń pariwo bẹ́ẹ̀ ni súnà ló ti kọ́ wa lẹ́sìn. àbá rẹ̀ ṣe kò sáàjà mẹ́ àwọn náà àmì òṣàlùsọ̀ gbọ́dọ̀ gbòye kẹ́jọ́ gbọ́dọ̀ lẹ̀ nípínlẹ̀ mu lọ́wọ́ ni wọ́n Fàìlà pílà ṣùdù bá ṣùdù. Ọlọ́run ní kò rí bẹ́ẹ̀ o. Fàìlà pílà ṣùdù ẹjìdé báwọn ará Bádìrí. Fàìṣùdù. Fàìṣùdù. Ẹgbẹ́ lọ́pẹ́ ẹ̀mí bí ṣe pítà péjọ ni wá. Ọlọ́run náà jọra. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات Kí dákùn ọmọ ìrúra wa lọ, ni,

Yàrìbá ìlọ́rùn lẹ́bí ìnà àmànú minkum. Ọlọ́run ẹjẹ́ sọ àti ní bẹ́ẹ̀ sí náà dájú ayé lọ. Yàrìbá ìlọ́rùn lẹ́bí ìnà àmànú minkum. Wọ́n lè jẹ́ lóṣù ní àjọ́ ń dáwọ̀ ní àìṣe ẹnu kan náà níwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala àyàtọ̀ síra wa. Yàrìbá ìlọ́rùn lẹ́bí ìnà àmànú minkum. Ìṣẹ́ ká èyí tó ẹ̀kẹ́ mẹ́ sọ fún wa ní kẹ́mẹ́ sí kìlọ̀ fún ẹ pé bàbá fẹ́ jẹ́ ìyọ́ lọ bàbá fẹ́ jàdùn lọ abẹ́ jùlọ lọ ìyá ayà ìlú ẹ̀ka máa kà pé. yàrá báyìí lọ lẹ́bìnà àmàlù mi ń kó. yàrá báyìí lọ lẹ́bìnà àmàlù mi ń kó. wọ́n fẹ́ ìwúrà náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ni. láhìlá ìlọ́lá. kùrẹ́ àrùkìlà pé. ọ̀rọ̀ ọ̀rọ̀ ni.

ما نجد في قطوب لشارقون فيه káláwọn olówó àwọn tí wà ń pò àwọn ìjọba tẹ́ ẹ̀mọ́ pẹ́ jẹ́ ìfọ́sà lẹ́yìn tẹ̀lé lẹ́yìn ká ní wọ́n mọ oore táwà àbáàrí nínú pàǹkà síra ní pàǹkà kò há ká ní wọ́n mọ ìgbádùn dáhùn ní bẹ́ẹ̀ ni wọn ọba sì ti kò wọ́n lẹ̀ ọmọ bọ̀ wálé gé gbogbo ẹgbẹ́ sábà kí ó kó oríire jẹ. ilé kó oríire. gbogbo ẹgbẹ́ bá ti jẹ́ pé akẹ́kọ̀ọ́ mẹ́rin ó kó oríire àwọn tí ń bẹ ń fò yẹn ká ní wọ́n mọ ní ìdádùn mọ̀ ní wọn bá fi kólà bàbá bọ́lé kí ó nítorí pé Allah subhanahu wa ta'ala ìgbẹ̀rẹ̀ yóò ti mọ ìsọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ yóò fi mọ̀ pé àà ah, ah, kùránì yìí ìwé ni ọ̀rọ̀ ni tó jẹ́ pé ọ̀rọ̀ tọ́rọ̀ ni Yọ́mọ ilẹ̀ ọ̀lẹ́bìnà àmànù ní kò. Ọlọ́run ni ẹwà gbọ́ kẹ wá jáfà ébùrí. Àwọn ìgbẹ̀rẹ̀ máa sọ pé kí wọ́n dìde kí wọ́n ó sún. Ọ̀tàdé máa ṣe bẹ́ẹ̀ o. yarba ìlọ́hù lẹ́bí iná àmọ́nú mi ń kó. Ọlọ́pẹ́ ẹjátọ̀ ẹkùn yí dáadáa kó yẹ yí. Àlọ́bí iná àmọ́nú jẹ̀mọ́ ẹjá kọ̀ọ̀bọ̀ lẹ́nu bẹ̀rẹ̀. Ẹ̀rí sí àwọn sọ̀hábà lẹ́yà ìsọ̀kalẹ̀ fún gbogbo wọn ti lé mùsùlùmí ni wọ́n àti wọ́n jẹ́ mùsùlùmí ni. Ìrọ̀lẹ́ jẹ́ sàábẹ́ àti wọ́n jẹ́ mùsùlùmí. tó mi ìbáwò ìwọ́ ọ̀gbọ́n àwọn agbẹ́rẹ̀ yẹn ni pé bí ìmánì yẹn ṣe pọ̀ sí ìmánì jura lọ ẹlòmíì ń bẹ ìmánì díẹ̀ bí ìbùkún ni ẹlòmíì díẹ̀ bí ìjẹ̀kọ́ ni ẹlòmíì di ewédú ọlọ́bẹ̀ ẹlòmíì díẹ̀ tí ẹ lè gba ní pé gbogbo nǹkan nípa tàbí náà ní máa ṣe ìní yẹ. Yẹ́rìfà lábí náà mẹ́nu mí kọ́. Ọlọ́run gbogbo àti gbogbo ẹ̀mí ó kálukú bá ti wáyé bá ti wáyé káláàárí ìmọ̀nì mẹ́ta ní ìmọ̀pọ̀ yẹ ìmọ̀nì mẹ́ta ìjẹ́ bí wọ́n ìmọ̀nì káláàárí ní ìmọ̀nì mẹ́ta ìmọ̀nì mẹ́ta bá bá lóko káláàárí ìmọ̀nì mẹ́ta ní ìjẹ́ bí wọ́n ìgbàgbọ́ ẹ̀mí wa àbá sì mọ̀ yí pé ìgbàgbọ́ kó wà wá bó ṣe pàtó gbàrẹ̀ kan náà Fẹ́dà, àwọn àwọn àdúsọ ẹ̀wọ́n kọ̀sí olórí ibú ni. kọ́ Àwọn bá yẹn jẹ́ sọ́ọ̀jì. Yẹ́rìfà ó ní tó máa fi ó ní ẹ̀tọ́ bá ní kò wọ́n kúrú ìbílẹ̀ òun lè pásítọ̀ mari. bẹ́ẹ̀ ni wọ́n ṣe ẹwà burú àwọn èèyàn pè ọ́ lọ́dẹ àjẹ́nà ó tún wá nagiri. Hmm. ṣùgbọ́n tí àkọ́kọ́ bá ṣe rí ẹ̀jọ̀ kálukú ni gbàgbọ́. ẹ̀rí mi lónìí ẹ̀ ọmọ àbá ẹ̀jẹ̀ tẹ̀ wà sáwọn ẹ̀jẹ̀ rẹ̀ bí ni ó ti wá lẹ́sìn ní rògbẹ̀. irọ́ ní bàbá ọ̀dà àtọ̀rọ̀ ọ̀dà ìkú ni. يرفع الله الذين آمنوا منكم ẹjẹ́ àwọn olóògbé fún ọ̀rẹ́ tẹ̀sí ṣùkùnbà náà bèkèrè sọ́rọ̀ nàbí ọjọ́ ẹ̀sẹ̀ ọjọ́ ọmọ ìlọ́jọ́ orí tiẹ̀ tó nù bá nàbí. يرفع الله الذين آمنوا منكم Wọ́n lè bí ṣe rẹ̀ ṣọ́ọ̀bà, ọ̀rẹ́ mi ta, ọ̀rẹ́ mi ta, ó ti ṣe lọ́nà ẹgbẹ́ta tí gbọ́wà sí irúgbẹ̀ ẹgbẹ́ta tí gbọ́wà sí ṣòkòtò ẹlòmíì ti gbọ́wà sí ó ti yé ṣùgbọ́n kò tí wọ́n tó jẹ́ kó jọ́ gbọ́wà sí ẹ̀mí ẹ̀ lè bí òkúta tó ò lè ọwọ́ àfihàn ààrẹ wọ ẹgbẹ́ pọ́ bọ́lẹ̀ ó sì lọ rẹ̀ gé yàrá fáyẹ̀ يرفع الله الذين آمنوا منكم يرفع الله الذين آمنوا منكم Nílẹ̀ àwọn ilé ìbò ti gba àwọn fáwọn oúnjẹ wájú. Gbọ́n ní kẹ́rẹ́ ìbò tí bá ti kó nílé pé ẹran orí ẹ̀rí yẹ Yọ̀rìbá ìlà olẹ́bí Mùsùlùmí ni wọ́n náà o. Ṣùgbọ́n fìrà rẹ̀ wẹ́ tẹ́kọ́ gbọ́ kó olókun ọ̀dà kò fi jẹ mọ́. Yàrìfà ìlọ́run lẹ́bí ní àmànù. Ẹ máa kó dìjà, kó sàtọ̀ ìdíjà. Kó ti tẹ́lẹ̀ kọ́ máa tó dàbẹ́. Jẹ́ ìṣe bíjà ni, jẹ́ ìṣe bíjà ni lóhun

níjọba ni eh, ìsáwò olóko bá yẹn mọ́ ìsáwò olóko kéèyàn fi ẹ̀mí ẹ̀ lẹ̀ láti bí ẹ̀mí ẹ̀ nìkan ìsáwò olóko bẹ̀ níjọba àníwákọ̀ rẹ̀ kọjá ṣe mọ̀lúbì lónìí ẹ̀sọ́ tó ti ṣe. Yorùbá ìlà òlàbí náà mọ̀nù ní kò. Àwọn akẹ́kọ̀ọ́ tó gbé kọ̀yúmù tàbí yáyù akọ̀yúmù wá mi lọ kẹ́. Àbí ẹ̀rẹ́ mi pẹ̀lẹ́ ẹ̀rẹ́ mi káàkiri yáyù akọ̀yúmù. Táyọ̀ akọ̀yúmù. Ìlà ìlà ìlà òjá. ọ̀nà ọ̀nà ọmọ ti ní wá mílíọ̀ mílíọ̀ adébùrà lẹ́nu ti ṣerú ẹ̀ àtìgbẹ́ká wọlú rẹ̀ àbẹ̀lẹ̀ ìdíwé. Ìrìnbọn ọlọ́run lẹ́bí ni àmẹ́nu ní pẹ̀lú. Ẹgbẹ́ yìí ń sọ pé ọ̀dà ọ̀bẹ́ sì mú. Làtífù

pé bá nàbí sábàkì ìgbà ìsìláàmù tí kò sí mọ́rù láyé kò sí láyé kí ló ń jẹ́rẹ̀ inú mọ́rù náà wà nù àwọn tí múlẹ̀ àti pé àpárẹ̀ nà ṣé mọ́rù náà wà á dé ààrẹ ilé àwọn pẹ́sà bá fi bò nígbà tí gbogbo yín tẹ́ sọ pé súnà bó o báwọn kan náà kọ́ tẹ́wọ́ gba súnà lágbóolé àwọn ọlọ́kọ̀ kọ́ tẹ́wọ́ gba súnà nínú kámpọ́ọ̀sì àwọn ọlọ́kọ̀ tẹ́wọ́ gba súnà nínú mọ́sáàsì ìwọ̀n kan wá dé lẹ́yìn ọwá ń pè mọ̀ tí bó ṣe jẹ́ ara yẹ́lùfà rẹ̀. ìyọ̀rùbá ìlọ́rù lẹ́bìnà ámànù mí kò. níbẹ̀ náà lọ pàtàkì àwọn àgbàlagbà àwọn àgbàlagbà nínú ẹ̀sìn wa ó ní pàtàkì ọlọ́run gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ pẹ̀lú wa wọ́n jẹ́ kí wọ́n lo ayé lèmi jẹ́ kí ẹ̀sìn wọn kó da kí wọ́n lo wíkẹ́ sọ̀rọ̀ àlàáfíà jẹ́ kẹ́sì ó yé wọn jù báyìí lọ fẹ́wọn ọmọ wọn kẹ́tù ṣe dára jù báyìí lọ wọ́n lájọ́ kọ́sọ̀ wọn lọ àgbàlagbà náà pàtàkì nínú ẹ̀sìn wa lọ́nà wo torí pé àbá wọn nínú wájú táwọn ọ̀bá mẹ́sì yóò lè wá ilà bábá ìjẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́rẹ̀ wọ́n mú lórí àbẹ́ pé àdé àwọn fẹ́ ọ̀pọ̀ gbogbo wọn lórí ni inú jẹ́ wọn lórí wá wọ́n mú náà fi òru àwẹ̀ lórí wá àbí bẹ́ẹ̀ kọ́ náà wọ́n mú lórí àwẹ̀ lórí òru àwẹ̀ fẹ́mẹ̀ tí máa dáná àwọn ilé òsì ilẹ̀ ìjà ilé ìgbò ṣùgbọ́n wọ́n sáré ìṣẹ̀kẹ́ mú lórí wá bí wọ́n bá lè ṣe Yorùbá wọn wọn mẹ́kọ̀ọ́ e. wọn adẹ́ká kí ẹnìkan tí ó mú kiri kan ìjà يرضى الله الذين آمنوا منكم يرفع الله الذين آمنوا منكم يرفع الله الذين آمنوا منكم Àwọn ẹlò ní pé àwọn tí wọ́n dúró tí wọ́n mẹ́sì dè wá, àwọn náà pàtàkì tí wọ́n bá mọ̀ kẹta dúró dè kí nàrà bá ọlọ́run wá ní ẹlọ́rìí mọ̀ bí ìgbàgbọ́ yín bá ṣe bó ti dúpẹ́ ní sí àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ nínú yín tẹ́gbọ̀n èèwọ̀ ìwò tàbí bá ti sọ̀rọ̀ ọlọ́run ọba ní yẹrùfà agbé wọn bí ajá wọn yòókù lọ. yẹrùfà ìwọ̀ lẹ́bìnà àmàlù mi kò. wọ́n lẹ́bìnà òòtúlẹ̀ ẹ̀rìnmà dárọjà. wọ́n lẹ́bìnà òòtúlẹ̀ ẹ̀rìnmà dárọjà. ọlọ́run wá ní gbogbo ẹ̀jẹ̀ pé wọ́n ti tẹ̀lé méjì báyìí àwọn gbogbo àkọ́kọ́ gbọ́nà ń gbọ́ àwọn àtúnwà àwọn àjẹ́kì ìtàwọlé ìtàwọlé lọ ọ̀rọ̀ wọn inú ẹ̀rìn jẹ́ tó wà lókè rẹ̀ náà wọ́n lẹ́bí ilẹ̀ oòtú lé ìrìnmọ̀ dára jẹ́ ẹjọ́ wà lókè kan náà ẹjọ́ wà lẹ́bù kan náà àwọn tí wọ́n tó wá nímọ̀ tí wọ́n nímọ̀ pẹ̀lú ìgbàgbọ́ tí wọ́n ọlọ́run bá ní dàrọ̀ jáà wọ́n lẹ́bí ilẹ̀ oòtú lé ìrìnmọ̀ dára irun nìkan kọ́ ni wọ́n ń kí àwẹ̀ nìkan ni wọ́n ń gbà wọ́n tún kún fún ti wọ́n tún wàlàbí na útú lè ilmẹ̀ rárá já. wàlàbí na lè wàlàbí na lè àwọn tó fún rẹ̀. gbogbo ẹ̀ ń bá nímọ̀ láyé tó bá jẹ́ wà ní pẹ̀lú onímọ̀ nì. tí mọ́ ni wọ́n tó ti bákan náà ó fi lè tó mẹ́nu nìkan lọ ẹwà wà tó ti wá lónìí. tí ni papọ̀ lódodo àjọpẹ̀rọ̀ gbẹ̀rẹ̀ ni àjọjọ́jọ́kòtò ni ni ṣùgbọ́n wà lẹ́bí tó àbẹ́gbà àbẹ́gbà àbẹ́gbà láwùjọ làwùjọ ń dàrú àbẹ́gbà ń bẹ wọ́n tún ẹ kí ni àjọ ń fi gbọ́ ẹlẹ́dẹ̀ ẹ̀kọ́ ni kí ló wọn àti ẹgbẹ́ jòkó dùn ọlọ́run ní wà ní ọ̀rọ̀. wọ́n lè àwọn onímọ̀ tí wọ́n tilẹ̀ àwọn àdúró àwọn gẹ́gẹ́ lọ́lọ́wọ́ bá ń sọ ìmọ̀wó ní irú ìmọ̀wó ní bá pé wọ́n lé ìmà kò sí àǹfààní fún mà tí ò bá sí nílò kò sí kíni ìmọ̀ tó mà tí ò lò ẹnìkan lọ́pẹ́ nínú àwọn àfáà tó nínú àwọn àfáà náà ní bá dẹ̀wọ̀n náà ni ó lẹ̀ owó tẹkún ké àwọn náà ké gbogbo gbogbo ṣòkòtò náà ń ké àwọn náà kà á lójú àti bọ́wọ̀ lójú. Jẹ̀má tó pọ̀ nìyẹn. Ẹgbẹ́ ti máa tó ti gbọ́ yé pé kéèyàn máa gbẹ́ ní ọ̀dá kọ́ máa jẹ́rìí ọmọ olóhun tẹ ṣeun ṣe ó kọ́ máa gbẹ́mì kọ́ máa gbómi ókè gbogbo mẹ́rẹ̀ dáa àwọn náà ti dọ́kì ní ìyàyé ìṣùgbọ́n á jẹ́ àmú náà wàhálà ọlọ́run òpè ọ́ síwẹ̀ o òpè ẹ̀rọ àfáà bá ń sílẹ̀ òpè ọ́ síwẹ̀ àwọn tí ń sọ. ìdálọ́ kẹ́yìn ní yá fàlàyétàkà gan màláyétàkà máa fa ìmúta fàlàyétàkà gan màláyétàkà máa fa ìmúta ìdálọ́. Yòbírú kẹ́lẹ̀ ìmọ̀ṣẹ́ yá. Ọ̀rọ̀ tó mọ̀ ìwà bá àwọn akẹ́kọ̀ọ́ tí ó kápẹ́ sí bí ẹ̀kọ́ nìyẹn fún wa. Ó ń jẹ́kọ̀ọ́, ó ń mú gàrí, ó fi ṣubú lẹ́nu, ó rìn lọ lè dé, ó ń sùn fi ẹ̀kọ́, ó ń jẹ́yà gbogbo ẹni mọ̀. Bọ́bá tó wá ní ìmọ̀ yẹn tán, ìdára. Àlàmù yòbírú kẹ́lẹ̀ ìmọ̀ṣẹ́ yá. Ó wá kọ́ yẹn, ó wá padà tí ó rábà ní òòlè lò, ó rí lò. Fàlẹ́ ìtàkà, ó ń mẹ́lá ìtàkà máa fàyín mú ta. Fàlàyétàkà ó màlàyétàkà máa bá ìmúta. Ṣé ọ̀rọ̀ òsì? Fàlàyétàkà. Ṣé ọ̀rẹ́? Fún màlàyétàkà. Ìkọ́ṣe máa bá ìmúta. Fàlàyétàkà ó màlàyétàkà máa bá ìmúta. Fàláìtàkà, kò mọ́láìtàkà máa bà ìmúta. Fàláìtàkà mọ́ mọ́láìtàkà máa bà ìmúta. Fàláìtàkà mọ́ mọ́láìtàkà máa bà ìmúta. Fàláìtàkà mọ́ mọ́láìtàkà máa bà ìmúta. Sọ̀rọ̀lọ́wọ́ ìgbẹ́ àwọn ẹ̀dẹ́gbẹ́ àrẹ́bì ló sọ àrẹ́bì ló sọ pé ó sọ bẹ́ẹ̀ fún wa ìtò òkè ẹ̀ òyọ nìyẹn àbá tó ké ó tẹ́tọ́ fárúgbẹ̀ Fàlẹ́tàkàmùn mẹ́lẹ́tàkàmà fàhímútà Fàlẹ́tàkàmùn mẹ́lẹ́tàkàmà fàhímútà ثم لا يدك ما علمت فلا يدك ثم لا يدك ما علمت ẹnu ní olóòrùn àlè kéw ẹtí wà lòlòlò fàlá ìdáka ثم لا يدك ما علمت fàlá ìdáka ما علمت fàlá ìdáka ثم لا يدك

àbá àwọn náà wọn ni àbá rẹ ọmọ bí ó pọ̀ ohun wọn jẹ̀ dá lọ́rùn àmọ́ wọn lo géèmù ni. fàlàyétàkà fún mẹlàyétàkà máa fàyèmúta fàlàyétàkà fún mẹlàyétàkà máa fàyèmúta. ẹ ẹ ẹ bá fún sẹ́wọ̀n àbí mòrí dín náà pé pé mo lẹ́jí rí pé kọ́ máa fi oyún oṣù kó ṣèlú bóso ìgìtá ó jẹ́ pọ́sẹ̀ méjì àwọn ọkọ rẹ̀ yìí ó ti wá lò. Fàlàyé dàgàmú mọ́lẹ́ dàgàmú fàyè múta Màláìsàkà bó màláìsàkà mọ́ àrùbá ìhùndà. Ìṣẹ́ ẹ̀kẹ́ òye yìí, tó bá tí ó bá yẹ yìí lẹ́tọ́ sọ́mọ̀ ẹbí ti tẹ́ ọmọ lẹ́yà lẹ́yìn kan náà abẹ́ tó fi tẹ́ tó fi so yìí. Tábìlì wa ni ìyàwó rẹ̀ jọ kọ́ wálé ìlú wa lọ. Màláìsàkà bó màláìsàkà mọ́ àrùbá ìhùndà. Màláìsàkà bó màláìsàkà mọ́ àrùbá ìhùndà. gbogbo ẹni tí máa ń sọ pé ibi lókè òye pé ní máa tako tí ó wà nù síra á àwọn bá ńlá mọ̀tọ́ lóko tẹ kí òye yín tó bá ti yẹyẹ ni ẹ ẹ̀rí wá ẹni pé ó ti kú ọlọ́run kò ìwọlẹ́dún ní ayé lóyún ayé ti dàrú bàbá ìyàwó àbọ̀ ọmọ gbogbo wa gbogbo tí a kí òní ọmọ èyí tààfà. pẹ̀lẹ́ dẹ́gẹ̀ mú pẹ̀lẹ́ dẹ́gẹ̀ mú àbáyé mú tààrà pẹ̀lẹ́ dẹ́gẹ̀ mú pẹ̀lẹ́ dẹ́gẹ̀ mú àbáyé mú tààrà. a ti sàkíyè yìí kílẹ̀ wọ́n ti ti ṣe orin. ibi jẹ́ àbá àdókòtò òkú ọmọ ẹ̀kọ́ ọ̀rẹ́ tó ó ti mọ̀ ṣe wá sí àbọ̀ òní tẹ́tí ìlú báyìí lọ ẹ má jẹ́ bá àbá ni àwọn èèyàn jó pèsè mẹ́nu àwọn èèyàn jó máa máa ti wá àtìkí ọlọ́pàá olówó ọkọ̀ máa rí tẹ́lọ́lẹ̀ kánà àbá àní orin kọ́ níkẹ̀ ẹjẹ́ àbá àti kọ́ níkẹ̀ kí àbá àwọn àmì owó tó owó lọ́rọ̀ sọ pé òun fẹ́ fàfà rẹ̀ ọ̀rọ̀ kò sàdé òun bá fà á ó bá mu wá omi wá ni yóò sì mu wá nítorí kí ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ fáwọn èèyàn àìfáwọn èèyàn ó di wàhálà sọ lọ́rùn ọ̀rẹ́ ni ń bọ̀ wá gbà tí àwọn kan ti di wọn lórí ẹ̀sìn láwọn àtọ́lórí ẹ̀sìn ni wọ́n wé sórí ẹ̀sìn. ìkájọ ni ó dé ó gba tẹ́kẹ̀ wá àtìmúlẹ̀ láwù ọlọ́run tó fóun ìjọ táwọn obìnrin ń bórí táwọn alùpùpù sọ pé obìnrin ti àti sàgbàǹdà obìnrin ti lọ dáwà lórí ìjọ ní wọ́n bẹ̀rẹ̀ táwọn àbáwọn ìtàkùn pé kìíní yọ ọ̀bẹ́ sì mú lónìí ń kọ́ kíkàjẹ́ òsì fẹ́ kọ́ rí. mẹ̀lẹ́tẹ̀kẹ̀ fún mẹ̀lẹ́tẹ̀kẹ̀ mọ́ bàyí mú ta mẹ̀lẹ́tẹ̀kẹ̀ fún mẹ̀lẹ́tẹ̀kẹ̀ mọ́ bàyí mú ta. ìyàwó ìyàwó àyíṣà sí màá ṣe pọ̀ tó àgbọ́njẹ́ bá gbọ́ta àwọn tó báwọn yẹ̀ pé kàfílà ìdí ìṣẹ́ àtàwọn òbí tó rí bẹ́ẹ̀ lẹ́rí díẹ̀ ó ní ọmọ tí ọmọ yẹn nígbà gẹ̀ ọmọ mọ́mù mọ́ ní ọ̀rọ̀ ọmọ mọ́mù kọ́ lélẹ́ àní tí ìrẹsì ọ̀bẹ náà yà àwọn kòkó fi ẹ̀sìn mú ṣùgbọ́n torí pé àwọn onímọ̀ àwọn tó jẹ́ lọ́nà wọ́n ti lò pé gbígbé ọ̀padà parí ẹ̀ sí ẹ wá wò ó wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ òun náà dẹ̀ kọ́ ni abẹ́ẹ̀ tí ìròyìn kàfílà ń ta dé kọ́ ni gbogbo ẹ tí nǹkan bá yé gbogbo ẹni tí kéwù rẹ̀ tọ́wá ké kí bá ti ń ṣe tó tako kéwù rẹ̀ a mọ̀ sọ pé fún aláyè takà kan máa láyè takà máa múta múta. wá dóde náà náà pàdé lọ́dà ó di lọ́dà. nígbòdà bá àti rí àtúmọ̀sọ́ lápọ̀lọpọ̀ ọ̀gbà yìí pé àdúrà àti ògbó kù ó nílé nígbòdà ti rí láyé rẹ̀ láwọ̀ tàbí kiri. nígbà tí rí ẹsẹ̀ ṣùgbọ́n àgbàlá ẹ̀ ọ́ndẹ́ẹ̀dì àmọ́ àtàwọn àgbàlá ẹ̀ gbogbo Màláìsàkà fún màláìsàkà máa bá ìwé. Ìyẹn ìgbà tó ń bọ̀ àbá àti ló ti àkútárì tọ̀ àbá ọmọdé lójì àwọn àwọn tí wọ́n ń ta ẹ̀yà rẹ̀ yẹn wà nílé wọn àpẹgbẹ́ àbá ọwá o ìjẹ́ ìwà ń wá o ìjẹ́ ìwà ń wá o nígbàdàbà àti nígbàdàbà àti bá débẹ̀ tí kí n bọ́ kọ́ ọ̀rùn ọmọdé sọ́ọ́dẹ tí lọ́ọ́ ra orí ẹ̀yẹ. ṣèwé bẹ́nubẹ́nu bẹ́nubẹ́nu bẹ́nubẹ́nu lẹ́yìn ìwọ̀rọ̀ fún ta. mọ̀ àbá àti ní àbá àti gbégbá fún yẹn ìjà bàbá bóò ní gba tìlú tó délé àbá ìgbà ọwọ́ ni ẹjọ́ tó wà fẹ́ náà ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìyọnu. Fẹ̀lẹ̀ ìtẹ́kà fún fẹ̀lẹ̀ ìtẹ́kà máa fẹ̀yìn mú ta. Fẹ̀lẹ̀ ìtẹ́kà fún fẹ̀lẹ̀ ìtẹ́kà máa fẹ̀yìn mú ta. Ó kàn sí àwọn ará tiwa náà, àwọn ti tára sọ yẹn. Àwọn ti táwọn ará tiwa náà, ó kàlùkù tó kàlùkù náà ti gbọ́ yé lú ẹ̀sìn ó ní táà fi àti ìjà ọ̀rọ̀ kankan yá àti tó ń takò ẹlẹ́bí ti gbọ́n sọ̀kọ̀ yé tó ń ti bẹ́ẹ̀ a ní àánú dájú ìwọ̀n nàtàn òbúrú bọ́ọ̀lù bá kú dájú ìwọ̀n nàtàn wọn nàtàn láti ilẹ̀ wọ̀tàrí ìṣẹ̀lẹ̀ ẹ̀mọ́ sẹ́kọ̀ tó kòtò ẹ̀mọ́ bí ààrẹ jẹ́ o ìmọ̀ ni mo ní kó mọ́ ṣe ẹlẹ́bí ti gbọ́ yé pé mòlú nàbí ọ̀dà oníṣẹ́ ní mòlú nàbí mi náà gbọ́ yé ṣùgbọ́n bàbá mi ni wọ́n ṣe bàbá rẹ tọ́lẹ́tọ́ tọ́ bá tó parẹ́ gẹ kálọ̀lọ́ lè jẹ́ kó orí lọ́rùn ní àtúmọ̀ tàbí àfọwọ́ ni pé ó tẹ́ o ìyá rẹ̀ mú gẹ́rẹ́ sí ìdí sí ìdí jẹ́bẹ́ o. pẹ̀lẹ́ tàkà gan pẹ̀lẹ́ tàkà gan pàrìwúta pẹ̀lẹ́ tàkà gan pẹ̀lẹ́ tàkà gan pàrìwúta. ẹ̀ẹ́dẹ́gbẹ́ tó bá ti ṣe ń tó takun tó ثم ليتك ما فهمت فليتك ثم ليتك ما فهمت àwọn arìnrìn sọ̀rọ̀ ọ̀nà ẹ̀jẹ̀ ní kìbúrà ẹ̀jẹ̀ bó yẹ wípé àárẹ̀ òsọ yí pé ìdá ìsọ̀rọ̀ pé kò rún kọ́ ní ṣúgbà but ẹ̀fọ́rọ̀ ìdáwà yìí ọmọ ẹ̀kọ́ máa sọ gbogbo ẹ̀fàdà fíyà fàdà fíyà àwọn yóò sàá pẹ̀lú ká pàtàkì àwọn ní àwọn tí wọ́n ti bídà ní ti wà àtàmà pé ní àwọn ọdún kọ̀pùlẹ́tẹ̀ àwọn èèyàn ní wákúrò àwọn amọ́lú kọ̀pùlẹ́tẹ̀ ṣùgbọ́n ẹjẹ́ kọ́mọ̀ àwọn mánẹ́jì ara ẹ̀ á sọ pé bàálá ẹ̀ sáká. Bọ̀mọ̀lá ẹ̀ sáká fàìmúta, bàálá ẹ̀ sáká bọ̀mọ̀lá ẹ̀ sáká fàìmúta. Ọlọ́run ní gbogbo àdéhìsì kan ni pé yorùbá ìlà òlẹ̀bí nà ámànú mẹ́kọ́ wàlàbí náà ó tó lè rí má dàrọ̀já tí wọ́n ti lò ìmọ̀ wọn tí wọ́n tẹ̀lé ìmọ̀ wọn tí ọ̀rọ̀ ẹnu wọn ò yàtọ̀ Wàlàbínà útúlì ìlmẹ̀ dàrájá. Níbi ni a wà dúró wípé, ó bẹ́lẹ̀ tí ọlọ́run bá sọ pé àwọn tí wọ́n nímọ̀ tí wọ́n ti ń lò ó. Òun pàtàkì wọn, òun gbọ́lá wọn, wọ́n tó ju àwọn nìkan lọ. Àwọn náà gbọ́lá a gbogbo ẹni tí wọ́n ti ń fi ẹnu àbùkù káwọn àfáà tí ń fi ẹnu ẹnu yẹ̀yẹ́ tí yóò tó tètè sí wọn olóòkú adé ni torí bí ẹni ọlọ́run bá ti pọ́n lé ọlọ́run bẹ́ẹ̀ ká pọ́n wọlé ni níbi àwọn àbáwọ̀ wá kó àwọn àdáàbòjọ fáwọn ọ̀dọ́ tó láàbù àwọn ẹ̀kọ́ wá pọ̀ tó pọ̀ tá a gbọ́dọ̀ lò pẹ̀lú àwọn onímọ̀ àwọn ní wọn ọlọ́kọ̀ alẹ́kọ̀ọ́

ẹfún bá wọn níbi díà àwọn àbọ̀n bíyà ẹ̀kọ́ òye mọ́nú ẹ̀sìn Muhammad ẹ̀sẹ̀ Muhammad ẹnu ẹ̀kọ́ irọ́ nu ẹ̀kọ́ yẹn ò sí mbẹ́ ọ̀gbọ́dọ̀ pànẹ́bì báyẹn ànàbì pé àwọn àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ tó agbániwò rẹ̀ sọ agbániwò rẹ̀ sọ ìtọ́wọ́pọ̀ ìdáwọ̀ gún báyìí ọdún kànáà gún báyìí ẹ̀kọ́ nìyẹn bá ti mọ àwọn ọba sọ́lá ọrụ ń pè wọ́n lóko àdá ọkọ wọn ìyẹn náà wọ́n fún gbogbo àwọn máa ń bẹ̀ láyé wọn àìmọ́ pé ọmọ kéwù bá fẹ́ rẹ̀ ló kọ kódà kó jẹ. kódà àti ẹ̀rọ tó wá lórí wípé ṣé a lè pé a lè máa dápè ní ọkọ ọmọ rẹ̀. tẹ́wọ́n jẹ́ pé àdábù yìí náà ọwọ́ lédi ni bàbá kọ́mọ náà ọmọ nínú ṣẹ̀dá àpò ọ̀gá àbáyé ló kọ́. ó ní ọ̀gbẹ́ni Bashiru wa bíjọ. Thank you. ẹ̀kọ́ nìyẹn bẹ́ẹ̀ ti ṣe a kalẹ̀ àgbọ̀dọ̀ pé àwọn onímọ̀ àbùrọ̀mọ́ wọn bá pẹ̀lá wa ó dà kójọ́ wa àgbọ̀dọ̀ pọ́nlé torí pé là ń pọ́nlé má kí ló wà lọ́dọ̀ ẹ̀ ń wà lọ́dọ̀ ẹ̀ là ń èso mọ́ ṣùgbọ́n kí mo dáa sọ yìí láyá

ọlọ́run pa àwọn onímọ̀ lé àwọn náà pọ̀ wọlé a fi ọ̀rọ̀ pọ̀ wọlé a fi tètè pọ̀ wọlé bákan náà ẹ̀kọ́ fẹ́ ká ní pẹ̀lú wọn pé àyè máa ń jáde mọ́ onímọ̀ àti gbọ́dọ̀ jẹ́ kó òun wá ogun wọn tẹ̀sí bá sọ̀rọ̀ kọ́ pé àwọn sọ̀rọ̀ báyìí á pọ̀ lóhùn rẹ̀ kó bóyá kọ̀ ọ̀tẹ̀ wa gbọ́dọ̀ ní wàá kò tó ní màmá lẹ̀. ẹ̀fọ́ nìyẹn fọ́ wa ẹ̀fọ́ wa kò lọ bẹ́ẹ̀ nínú ẹ̀ ká ṣe ká ṣe ìfaradà. ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àbọ̀dọ̀ wa kọjá àgbà báwọn náà o. ẹni bá àjọ wọn ti gbọ́dọ̀ o kì í ṣe báwọn ajẹ́rú wọn wọ́n sọ́rọ́ wọn wá ọkọ̀ wọn dá wa. ṣùgbọ́n a máa lò pẹ̀lú wọn pẹ̀lú ẹ̀kọ́ bí ẹ bá ń bọ̀ tí wọ́n pa wá láti àtàláṣẹ wọn bá bẹ pẹ̀lú wọn ànílò àgbẹ́gbà ìwọ̀nìyà wọn bá bá ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù ọ̀pọ̀lọpọ̀ lè dáná pèsè ìròyìn lórí fóònù lọ́dọ̀ àpá sọ́lá. a béèrè pẹ̀lú àbù àbá ń bá wọn sọ̀rọ̀ a máa lo ẹ̀kọ́ pẹ̀lú wọn ni. àyíká ẹ̀ ń bá wọn mímọ̀ ọ́ lò nílò ìdàgbàsókòdà tó kò síbi tọ́lọ̀ wò lè tó sí ti báwọn tó tàbí sí nìyẹn ara àwọn àjọ tó kì gbogbo ẹ̀kọ́ tó jẹ́ tuntun láàbẹ̀ ẹ̀lì àwọn abẹ́gẹ́ ni àjọ rẹ̀ ẹni ní ìwádìí pé òun ò ní ìdí ẹni mọ́ ẹ̀tọ́ ìlú ìsàtọ́bá ìkì mọ́ sọ pé mọ́ pẹ́lẹ̀ kẹkẹlé ní a máa sọ àbílẹ̀ olóòdọ̀ ta ti kéré ìlú òun ò ní ìdàfà àwọn àwọn ẹ̀kan sọ bẹ́ẹ̀ ti ọdún pé òun máa kájá pé tó sọ pé القمر أن الكتب تهدي تظن القمر أن الكتب تهدي تهدي أقل فهمي أقلبها من لإدراك العلوم لإدراك العلوم أقلبها من لإدراك العلوم أقلبها من أقلبها من أقلبها من لإدراك العلوم عقل فهمي لإدراك العلوم ولا يدري ولا يدري الجهول بأن فيها جهول بأن فيها ووامض قوامض غيرت akọ̀ọ̀lọ́ rẹ̀ fàhílẹ̀ wọ́n yẹ rámi akọ̀ọ̀lẹ̀ fàhílẹ̀ bọ́wà níbọ̀ ó yẹ rámi akọ̀ọ̀lẹ̀ fàhílẹ̀ bọ́wà níbọ̀ ó yẹ rámi akọ̀ọ̀lẹ̀ fàhílẹ̀ ọ̀rẹ́ pé ìdárúmù sálí قلوب بغير شيخ إذا كلوا بغير شيء إذا رمت الألوم بغير شيخ إذا رمت الألوم بغير شيخ ظللت عن صراط المستقيم اهدنا الهدى صراط المستقيم àwọn àṣọ ìpé ìdá ṣàtúnnà lọ́gọ́mọ́rọ̀ Tàdúnù lè gọ́mọ́rọ̀, ánà lè kútù bàtà ń dí, ánà lè kútù bàtà dí. Ọkọ̀ ní fàhàmí ní ìdí rọ́ọ̀kì ọlọ́rọ̀ mi àbáyípa ní ìlẹ̀ẹ̀dẹ̀wà ilé ọ̀nà mi. Ẹlòmí ń bẹ àbíhùn olè ti faragbọ̀ lọ́dọ̀ àwọn àbá. Ilé bẹ́nìkan kó bàtà, ilé bẹ́nìkan máa tẹ̀lé nìkan kí pé àrùnkúnmùlà àrùnkúnmùlà ìsàlọ̀ fún wa lẹ́yìn ìjọba nílò rí ma tàbí àfúrà mi kò fẹ́ di àfá. Ó náà ti fẹ́ di àfá, àfá ní mọ́tò ara rẹ̀ tàbí ń lórí gọ́mọ́rọ̀. Tàbí ń lórí gọ́mọ́rọ̀. Ánàlì kùtù bàtà dí. Ánàlì kùtù bàtà dí. Gbogbo Tàdúrò lè gbọ́mọ̀rọ̀. Anna lè kú túbà sáájì. Ó rò pé bó wọn lọ rí máa kájí àmì kẹrin ó fi dàbá. Bí ẹnu wọ̀rí, ẹnu wọ̀rí ìgbà àárọ̀ lọ́mọ kájá, àlọ́mọ ká. Tàdúrò lè gbọ́mọ̀rọ̀. Anna lè kú túbà sáájì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èyí ti kí ní ẹ ti kú lára. Akéwọ́ díẹ̀ ọkà tí kí ó ní ọdún bọ́lúgbà díẹ̀ ó ti lè ka díẹ̀ díẹ̀ ó ti lè yọ díẹ̀ àwọn òkú kí ló sáà nìjọ já mọ́mọ́

fẹ̀sẹ́dí. ẹ̀rọ mi ṣàádà lásán ní ìmọ̀lẹ́wọ̀ ṣàádà sánáwí lásán. ṣàádà ìwé ẹ̀rí kọ́ lọ sánáwí lásán. àtúntò ṣàádà ọ̀pọ̀lá kí wà lókùn sánáwí ẹ̀ má kí sánáwí òkè o. ìgbé ṣàádà ẹ̀ ló pọ́n lò ní ìlú ojú kò sáà fara ojú ẹ̀. tàdúnnù lè gọ́mọ̀rọ̀ ánàlì kùtù fẹ̀sẹ́dí. ẹ̀rọ mi ṣàádà àti kí wà àfàlẹ́ تظن الكتب تظن القمر أن الكتب هذه أقل فهمي لإدراك العلوم أقل فهمي لإدراك العلوم أقل فهمي لإدراك العلوم عقل فهمي لإدراك العلوم ولا يدري ولا يدري الجهول بأن فيها يهول بأن فيها ضوامض ضوامض غيرت عقل الفهيم غيرت عقل الفهيم غيرت أجرت أكل أجرت عقل الفهيم أجرت عقل الفهيم فوامض أجرت عقل الفهيم فوامض أجرت عقل الفهيم جدار متلئ ألوم بغير شيخ جدار متلئ علوم بغير شيخ ضللت عني صراط المستقيم ضللت عني صراط Nítorí wípé tó bá dáre gan ìyá jókòó ẹ̀dẹ̀ kò ní jàpá lójú ẹ̀rọ. Ẹ̀dẹ̀ kò ní jàpá lójú ẹ̀rọ. ẹ̀sùn àgbéwátọ́ lẹ́bí pé ibi náà gbé ẹ̀sùn kan. ọ̀tún ọ̀lẹ́gbọ́n mọ́ra ánà lè kú túbà tàbí náà gbé àmìjàmá ẹgbẹ́ àti jamu lọ rí lóṣùkúmọ̀ àmìjàmá àgbàlagbà àmìjàmá alájẹdá tíákà تظن القمر أن القدوب تهوي ìjẹ́rẹ́ ṣe bídí àwọn ọlọ́pàá wíjú wọn a sọ̀rọ̀ pé kí ni ẹgbẹ́ ẹgbẹ́ sọ́ọ̀fù wá fún tẹ́ǹsì ẹ̀ ń pa obìnrin rí àrìn àjò ẹ̀ gbárọ̀ mu ò sí mẹ́ àníbò mẹ́ èmi tàdúnnú nǹkan mọ́ra á ní àlékútù bàtà ẹ̀sìn. ẹ̀rọ àti pé tàbí sábà fún lórí nǹkan tẹ́ ẹ sọ ní ẹ̀ àti orí gọmọ̀rọ̀ ánàlì kùtù bàtàdì. Àbá

ilé máa ń fún ìyẹn mẹ́rẹ̀ ta ní ó rò pé àkọ́lé fàámi ní ìdìrọ̀kìlẹ̀ olóhùn ó rò pé ẹni tí bá ṣe gbé tó ń lọ́ba sí ń gbọ́jà ayé díẹ̀ díẹ̀ yóò ràn lọ́wọ́ tá a di ìdìrọ̀kìlẹ̀ olóhùn a fi mọ̀nà láti jẹ́ kókó tó di àfà pé a nù tí ẹ má bọ̀. ضوابط أجرت أقل الفهيم أجرت أقل الفهيم ضوابط أجرت أقل الفهيم لا يجهول بأن فيها أرهني ولا يدر الجهول وأن بأن فيها ولا يدري جهول بأن فيها ọwá mọ̀ wọlé ayẹ́dìrí yahulu ìhànà fi hà yahulu aláìmọ̀kan láyẹ́dìrí ọmọ ìhànà fi hà wípé ìmọ̀tá ń sọ yí gẹ́ ìjà abúlíkẹ́ pọ́wọ̀n àbá àlélè yẹn ìjà tó náà ń sọ pé òun pàtàkì wọn òun gbé wọn lé yín lórí wọn ìṣẹ́jẹ́ nínú ìmọ̀ ní ọ̀bàjọ́ papọ̀ Àbá ní torí pé ìmọ̀ ẹ. Wọ̀lá yẹn ti rí rí. Yàwó lóbìnrin àfihà. Bàbá pè ní mọ̀ ìṣẹ́fẹ́ bẹ́ẹ̀bẹ̀ kí ni. Bọ̀wá àyìnbọ̀ ó yí ó ápò lórí fàáyí mi. Bọ̀wá àyìnbọ̀ ó yí ó ápò lórí fàáyí mi. Ìjọba ń tẹ̀kọ̀ wá ni. Ó yí ó tàpọ̀ fàáyí mi. Téèyàn bá ń kí ó lọ, akí ó lọ, akí ó lọ, adé àdékẹ́kẹ́ wa Fáhìmì. Kí wọ arajúmọ́, ẹ̀kọ́ arajúmọ́, apá padà pé ha, ilé òjé ni ọmọ. Gọ̀wá níbọ̀ nìyẹn, kújì rọ́ ákùlù fàhìmì. Gọ̀wá níbọ̀, kújì rọ́ ákùlù fàhìmì. Gọ̀wá níbọ̀, kújì rọ́ ákùlù fàhìmì. Tọ́bá ti lọ́tọ̀ tó bá ti ní ustaz tó ní ṣe kù lásìkò ẹ̀ tó pè gbẹ̀ ló gbà tọrùn irú wàá pàdé àwọn nǹkan ní orí abẹ́ kọ́. ìrántí ẹ̀kúnlò lè pàdé mi gọ́wà mi lọ ìrántí ẹ̀kúnlò lè pàdé mi. ìyá náà kájí àwọn ń gbà ní akọmọ́tà àti ìgbà irú mọ́tà òtún lélẹ́yìn ọba aláàbá àgbọ̀dọ̀ padà sí lọ́dọ̀ gbẹ̀ ló gbà tọrùn. فومذا حررت لكل الفهيمية فومذا حررت لكل الفهيمية Ẹjẹ́ kí n bá pọ̀jú ìmọ̀ alákan wá ààrùn lọ́síkò. Lérí wípé tọba ń lọ, tọ́ ń lọ, tọ́ ń lọ nínú mọ̀, tọ́ bá ní ṣe ṣéwù dáhùn sọ pé ṣéwù tọ́mọ tó dẹ̀rù rẹ̀ ojú kò tó ní àpá ìmáàmù kẹ́mà àfẹ́ẹ̀sì tẹ́mọ́ tó nímọ̀ tó mọ̀ padà dọ́rọ̀ padà sí pé sáàdù mọ́ tàbí tàbí báyìí lọ ìfẹ́ yé mi àbí ó ti ẹ̀yé mi ṣùgbọ́n ìtò yé tó bá ní ó sọnù. lápòjúwé àwọn èèyàn nígbà tí wọ́n fẹ́ fẹ́ bìnrin ìṣẹ̀rí àyọ̀ǹda fún afẹ́ká wojú obì ta

ọkọ̀ ọjọ́ tẹ́kẹ́ nìkan fẹ́ odò òkúta ráyí. ìgbàmìnà ó yẹ láti àwọ̀lẹ́ ìrìnàyí bí bọ́wá nígbà ó yẹ láti àwọ̀lẹ́ ìrìnàyí. àwọn ìṣẹ́ ń tẹ́ nínú iṣẹ́ àtẹ́fẹ́ àjò olè lórí rú. La ilaha illallah. Kàámìdọ̀ kú yìí rántí ákùnlé ìfàyíwé. Lọ́wọ́ àgbìbọ̀ kú yìí rántí ákùnlé ìfàyíwé. Gbogbo àwọn nǹkan ẹ̀yẹ yóò fi sọ pàtàkì àwọn onímọ̀ láàrin wa ni. Àfà wa ní kò lè wá mọ̀, kò lè mọ̀ tí ń jẹ́ àwọn àfà tó bọ́dọ̀ fún wọn lé, tó bọ́dọ̀ fàpọ́nlé wọn ohun pé ààrẹ sílẹ̀ fún wọn kò jùpájù tẹ́lẹ̀ kó ló àwọn ẹ̀kọ́ ta sọ nípa wọn afáwa ní ìdá arúgbó sáré ìdá arúgbó sáré olóòmọ̀bì báyìí ṣẹ́yìnkì lọ́la níta àní ṣèrọ́ tẹ́lẹ̀ mọ́ tàbí ìyẹn lọ́la níta àní ṣèrọ́ tẹ́lẹ̀ mọ́ tàbí ìdárùmù tàlẹ̀ olóòm ìdárùmù tàlẹ̀ olóòm má bí ọba ẹ̀rìn ṣẹ́ ẹ̀rìn ọmọ àwọn ọ̀dọ́ ìyẹ́ bá wí ọmọ àwọn ọ̀dọ́ ẹ̀rìn ìlú gbọ́dọ̀ yàrá ìpàdé ọ̀rẹ́ ìwọ́sẹ̀ àjà àpapọ̀ kápọ̀ wọn máa jẹ bá tó wá Ìdárùn-ún tẹ́lẹ̀ olúmọ̀ bí rọ ìrìn ṣe é fún ìrìn. Ìbẹ́rù mùtẹ́lẹ̀ olóòmọ́ bí ọgọ́ èrè ṣe ìfẹ́. Àtìpá tí wọ́n nínú mọ́sáàtì ńlá ilé ìpẹ̀pàgọ́ wọn, àbí ilé wọn, àbí àdúgbò wọn, a ní táwọn bá sọ níbí, táwọn sọ níbí, olómúlẹ̀. Ìbẹ́rù mùtẹ́lẹ̀ olóòmọ́ bí ọgọ́ èrè ṣe ìfẹ́. Abọ́nìyàn rẹ̀ mẹ́, ìdá mọ́tẹ̀lẹ̀ olóòmọ́ bí ọgọ́ èrè ṣe ìfẹ́. Tọ́ odò mọ̀ tọba lọ rẹ̀ kẹ́lú tó ò ní ṣéèkù tó ní àáfà tó ti kọ̀ tẹ́lẹ̀ pẹ́pẹ́ bá ti ń lọ tó bá fẹ́ ẹ tó ti kọjá rí àmọ́ tó tó ilẹ̀ tí ò bá tó di ẹni ẹ tó ti kọjá nù mọ̀ rí kó lè mọ̀ pé ah, àrùn báyà máa déjú àrùn báyà máa déjú ọ̀ balẹ̀ tó wà báwọn tó tẹ́ṣẹ́ wò rẹ̀ tó mọ̀ darí pé tó bá tó dá àrùn báyà tó ti mọ́ rírì tó dá àrùn báyà tó ti mọ́ rírì ọkọ̀ wọnú mọ̀ bẹ́ẹ̀ ọwọ́nú tí a lọ bẹ́ẹ̀ pẹ̀lú ọgbà sọ́nù. إذا رمت العلوم بغير شيخ Nígbàtà rẹ̀ bẹ̀rẹ̀ tí ó nípa táwọn àfáà mẹ́rin sọ fún Ọ bá lọ sọ́jà ọjà bá lọ́dún náà ọ̀pọ̀lọpọ̀ wa náà nìyẹn ṣe ọdún náà ń bá lọ sọ́jà bá àwọn náà ti ní fẹ́ mọ̀ nígbà náà àti ní fẹ́ mọ̀ àti ní fẹ́ mọ̀ àwọn náà mọ̀ àbí adọ́jà nígbà tí mọ̀ pé ojúbọ́jà kó bẹ́ẹ̀ ni nígbà tí tí wọ́n ń kọ ẹ́ àánú àwọn tó yọ̀ ọdẹ olókùn làpẹ̀ láàfá àwọn tí ẹ sọmọ lóòpọ̀ tí wọ́n ń dá ẹ. máa bàyí mú táà bàbá ìtàkà mọ̀lá ìtàkà máa bàyí mú táà bàbá ìtàkà mọ̀lá ìtàkà máa bàyí mú táà. Fàlàíṣàkà fún màlàíṣàkà máa ń bá yọ́rò rẹ̀ bí àbí àbí àfàbàtẹ̀ lóòrò sí ìrò lẹ́yìn sí ilé sọ́dínà lọ́kọ̀bá rẹ̀ bẹ́ẹ̀ ìlọ́sìn nígbà aláàbà àpérò lẹ́yìn nílùú wa ta wà ní nàìjíríà ti ń pé tó sọ àtúnṣe kí ẹjà sí rí owó àbá pé ò ní jẹ́ ìyẹn ìrọ́ níjẹ́ bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ bẹ́ẹ̀ ọkọ̀ ẹ̀yìn sọ́lọ̀ ní kò lówó ọba lówó tẹ́ akọ̀yìn sọ́lọ̀ padà nínú ìlànà àwọn tá à ń pè láàbá nìyẹn àwọn tá à ń segin àwọn tá à ń pè láàbá nìyẹn apàlà àbọ̀ àpẹká tó kí ìrìn tó bá ń wá dé ọjà balọ́dún náà wọ́n á dọ́dọ̀ àfáàlì tàbí à náà tí a lò pọ̀ ní ẹgbẹ́ ìrìn ìjọ ra wọ́n á bí àfáàlì yìí pé mo fẹ́ dáta àwọn onírà ó sì gbà pé ẹ tí a wá sí nígbà náà wá sí láwọn ọdún tí náà wá pé afẹ́ mọ̀ sọ̀rọ̀ kámọ̀ sọ̀rọ̀ náà ni ọ̀rọ̀ ti dáadáa gbọ̀yìn lórí alhamdulillah afẹ́ mọ̀ táàmì pé ayé ọjọ́ ìdúró fúnra mi rí nígbà tí wọ́n mú díà ẹmọ tí àti wọn lọ rí mú ìrora fi nẹ́lì láìlá ìtọ́lá ìlàrú mùtẹ́lì wùlú mẹ́bí rẹ̀ èrì jẹ́ ìfẹ́ ìrọ̀lọ́lẹ́gbà ní ṣèrọ́tìlì mú rọ́dùn nàbí hẹ́ẹ̀ pàmò àràtìrà ẹ̀rẹ́ bí i ti mọ̀ lámọ́jọ́ náà délé mo wá dé sọmọ ọkọ̀ dé fúlà nǹkan kí ni ìjà ń rí láì bí ìsàn fún ẹ̀yà nìkan lọ ọkọ̀ olú ẹja ìrẹ́jà lájábù ẹ̀yìn bá gba lájábù pẹ́ta àkọ́kọ́ nǹkan báyìí ẹ̀ bá gba mẹ́ta ẹ̀yìn à sáwọn afọ àmọ́ sọ fún wa wọ́n tó ti gbogbo sáà pàdé ọwọ́ amúdúrà náà ti dọ́nà ọwọ́ lọ ìjókòó kan ìjọba ọ̀rọ̀ sáàbù mi àlùfọ̀dé lọ́dún Sheikh Al-Allama Sulaiman Hamza hafidhahullah orí pé ìdáfà dákà ìsànú lè bá ìdàtí ìdáfà dákà ìsànú bí bá ìdàtí ìlàlẹ́ olóò mẹ́fà láti lókúrọ̀ ohun àdáda ìlàlẹ́ olóò mẹ́fà láti lókúrọ̀ ohun àbàdà وقل فلان وقل أبو الفلان أبو الفلان جزاء الله صالحة وأبو الفلان جزاء الله صالحة أفادنيها وهل كل الكبر والحسد أفادنيها وهل كل والحسد عفارني وحلق الكبر والأبدا إذا فاتك إنسان إذا فاتك إنسان فائدة قل لا تصل láti parí ẹ̀ láti parí ẹ̀ láti parí ẹ̀ ìdìnlá ṣùgbọ́n ìdìnlá ṣe. mo wá sí àwa dé bẹ́ẹ̀ àwọn wá kàn dé wọ́n bá kẹ́fẹ́ sí àdúgbò dání àjẹ́fọ́ yìí ràhánù ọ̀dọ́ àti ìmẹ̀ ọ̀dà tíra àti ẹ̀tíra yìí à mo rántí jẹ́ náà lọ́gbọ̀n ìsọ ni La ilaha illallah mo wá ní mo bọ̀ wọ́n pé kí n

لا إله إلا الله àwọn tí a sọ ẹmú nípa ẹgbẹ́ ẹ̀ẹ́ kò ti jẹ́ bí àwọn ọjà ọmọ ẹ̀nà ìlọ́dún ní ọ̀tá wọn gbẹ̀rẹ̀ wọ́n á jọ ẹ̀mú ádà ní ẹ̀pẹ́ hmm. ìtàbí àyè wọ́n fi tẹ́lẹ̀ mọ́tábà ní àtàlá àyè gbọ́dá àwọn àtàlá ń sọ̀rọ̀ ń ta ìgbéga ọba sọ pé ẹ ajáàbù ọlọ́run àlejò ẹ̀yà àyà ló ń gbóni nígbà wọn sọ pé gbogbo tó ń sọ ìdúró abẹ́bẹ́ ọba wọn ní kò rí bẹ́ẹ̀ ń wọlé ẹlábẹ́rẹ́ lónìí náà ti lálẹ́ gbogbo táwa ìsọ yìí kò wá pẹ́ sáà kò yẹ bí ọ̀sẹ̀ bí oṣù díẹ̀ àwọn ará kó lè tàbá àkàbádé láwọn ẹ̀ tó báyìí bàtí ó ń gbèjà láti ọlọ́mọ ìjàdé àbájá ọba rẹ̀ pẹ̀lú láti mọ̀ sí àrùn mo قلوب بغير شيخ ضللتني صراط المرتقين ضللتني صراط المرتقين Ọdún ìgbẹ́ ìjọba àwọn arígbé gbogbo àwọn tí àwọn àbá àti wọ́n tẹ̀lé jẹ ìtí máa wá náà ń bẹ̀ á. Ìṣẹ́gbé tẹ̀lé ló yára náà. Ṣùgbọ́n àwọn òṣàwọn ẹlẹ́tọ̀ ní ọlọ́pàá àti wá bẹ̀. Mọ́jà alápàdà sí ibú. Mọ́jà alẹ́ ìjọ́ mọ̀ta àwọn ẹ̀jẹ̀. Mọ́jà aláàbá dájú ẹ̀ ọlọ́kọ̀ọ́sọ rẹ̀ ìjẹ́ sọ fún gbogbo jẹ́ sọ fún yín bí tó wà àárẹ̀ nílé amọ̀bẹ́ ti ń tẹ̀ ẹ́ jẹ ṣùgbọ́n àwọn obìnrin àwọn rẹ̀ láti sọ mí bẹ́ẹ̀ padà lẹ́yìn wọn orí ibú wọ́n pè é ojú orí ibú ni àmọ́ àtọ́jú ọlọ́kọ̀ ìṣọ́lọ́kọ̀ọ́lẹ́ lówó sábà nìyẹn ọlọ́kọ̀ ìṣọ́lọ́kọ̀ọ́lẹ́ lówó tí gbogbo àwọn tàbí àrẹ́bì lólówó mútàbí ó gbúdò wọ̀n mẹ́rin asọ́fà pé nígbà wọn bẹ́ẹ̀ sí aṣọ tí ẹgbẹ́ ti tí ò tó ìwé ni wọ́n dàbò lára olówó náà ni wọn olówó náà ni wọn olówó sí bẹ́ẹ̀ ìgbọ̀ tó wá láti mẹ́ta ọmọ olówó ni ọwọ́ kọ́ nípa nàbẹ́sẹ̀ jẹ́ àmàlẹ́ lórí. ìlà arúgbó tẹ́lẹ̀ olú mẹ́bìrá ìrìnṣẹ́ ìfẹ́ tọ́lá níta ní sẹ́rọ́ọ̀tì mọ́tàkìndì tọ́lá níta ní sẹ́rọ́ọ̀tì mọ́tàkìndì. ọmọ náà rẹ̀ wọnú mọ̀ láìsí pé o ní àfà ọkọ̀ sọnù lánàá ní ẹgbẹ́ àwọn èèyàn lè rìn sẹ́fẹ̀ ta sí àkókò yẹn kìfò ní lójú ẹ̀ gbogbo yẹn kìfò ní ẹ̀dùnkú ta sí ṣé òkú rẹ̀. Sọláńtà ní ìfìhọ́sí mọ̀ tọ́kí mi ẹ̀. Sọláńtà ní ìfìhọ́sí mọ̀ tọ́kí mi. Ẹnu kó bá gbogbo àpótá mọ̀ iye àwọn àmọ́ wa, ká mọ̀ iye àwọn onímọ̀ láàrin wa, ká sì mọ̀ wípé ọlọ́run ọba kìí ṣe pé ọlọ́run ọba ló kọ́kọ́ pọ́n kápẹ́ wọn lé kápẹ́ tọ́lọ̀ ọba pọ́nlé lé àpọ́nlé lè báwọn náà kápẹ́ ẹnu àbùkù àwọn tọ́lọ̀ ọba pọ́nlé ẹ̀dínlá ó dẹ̀ ní àbùkù ni yẹ̀rìfà ìlà òlẹ̀bí nà ámànú mìírànkọ́. yẹ̀rìfà ìlà òlẹ̀bí nà ámànú mìírànkọ́ wà lẹ́bí nà òdùlẹ̀ ọ̀pọ̀ àdánù ńlá ni agbụrụ láti gbé nínú ọ̀rẹ́kú wípé kíkú tó kú yẹn ìmọ̀tọ́mọ̀ yẹn ó bá kú yẹn àwọn tó sẹ́kù tó ti kọ́ nìkan wọ́n lè àwọn yòókù ipò tó fi lẹ́yìn ta yóò lọ tó mọ́ tó àbá lọ tó tún lè mọ kùránì àbá ti mọ́ lórílẹ̀ Ọlọ́pẹ́ ìdàmá máa sàbò ẹlẹ́mẹ́ wà fásí wá. Ìdàmá máa sàbò ìlèmẹ́ wà fásí wá. Wàkọ̀lé wàkọ̀ áti ìbìrì láti gbòlùmá. Wàkọ̀lé wàkọ̀ áti ìbìrì láti gbòlùmá. وقد وقع من الإسلام ظلما لما مات ذو علم وفتوى إذا ما مات ذو علم وفتوى Ìdá máa máa tàgún ìrìn wà bá síwá. Ìdá máa máa rùdì lọ láàrín kọlọpàá darí tó pàdà dípò yẹn mẹ́rin ìdá máa máa tábú ìlú ìwà fatuwa. àbámọ̀ gbogbo ẹ̀ bá bàbá máa ṣe pẹ̀lú fọ́dà lọ́sọ̀lá àkọsùnmọ̀lá. ìdá máa máa tábú ìlú ìwà fatuwa. lọ́sọ̀lá ìlú lọ́wọ́ àdúrà àgbà ìdíje ẹ̀nìkan bẹ níbàrẹ̀ fọ́dà lọ́sọ̀lá torí ọ̀kan báyìí lé fún àbúrò àbúrò onífọ́júwájú dájú ẹ̀sìn báwọn èèyàn nínú ìlú. pàkọ́dé wọn kọ ẹ nìhàlí ìsìlámì búrí máa pàkọ́dé wọn kọ ẹ nìhàlí